요 손으로 fast. leave there kò pé ìtọ́wọ́sàn yẹn fún mi. What do you want to? Okay. Get out. Èwo la rí ìyá rọ̀ mọ́? fún aṣọ wa ó dàbí ayé Auto Bola ẹ fẹ́ bá. ẹ káàárọ̀ ẹ̀gbọ́n mi Jídé Kọ́ńsúlà ẹ káàárọ̀ ṣẹ́ wàá pa ẹkújọ́ mẹ́ta ṣẹ́ wàá pa báwo làwọn fámìlì ń kọ́ yeah good morning guys good morning good morning. ọ̀túnba kọ́ládé good morning ẹ káàárọ̀ mi ò rí ẹ̀ náà. jẹ́ sẹ́ǹdẹ̀ ẹ̀sẹ̀ ibẹ̀ mu wá ń sìn nísinsìnyí náà mo ṣe bẹ̀. Otuba Kolade, happy Sunday. Same to you, sir. Ẹ káàárọ̀ Okay, mommy, I'm here. Yeah. Ẹ káàárọ̀, ẹ káàárọ̀ ọ̀rọ̀ ẹ̀yin sílé ẹ kújọ́ mẹ́ta báwo ni? Ṣáwa pa àwọn fámìlì wa ń kọ́ a kú ọdún tuntun. Ẹ̀mí wá ṣe púpọ̀ ẹ̀ láyé wa nírí wàhálà. Yeah. Yeah, welcome on board. Tudun Gold, Tudun Adola Gold, most beautiful product. Welcome on board. Ẹ kú jọ́ mẹ́ta. um ẹ káàárọ̀ o gbogbo ilé ẹ kú jọ́ mẹ́ta o ṣáwa pa gbogbo fámìlì nǹkan. <laughs> èèyàn gidi làáfàá mi ẹ káàárọ̀ aláàjì Lanre Abdulsalam ẹ kújọ́ mẹ́ta àwọn fámìlì ńkọ́ gbogbo alágbàdo náà ńkọ́. well nǹkan tó gbé mi wá láàárọ̀ yìí ò ju ọ̀rọ̀ tó ń jà lórí Facebook láti bí ìjẹta sí jẹrin lọ lórí ọ̀rọ̀ tó bọ́lá. Fọlá eh, Bọ́lá Fọláṣadé aka Auto Bọ́lá ọ̀rọ̀ ẹ̀ ló gbé mi wá láàárọ̀ yìí ẹ jọ torí Ọlọ́run àwọn àwọn òyìnbó tó ṣe Facebook ṣé wọ́n ṣe Facebook pé ká máa fi ba yí ara wa jẹ́ ni wọ́n ò ṣe Facebook pé ká máa fi ba tara wa jẹ́ kí wàá lóde táwa sọ Facebook di kínní tó dẹ́ pé bẹ́ẹ̀ lásì tẹ bá fẹ́ ba yé èèyàn jẹ́ tẹ bá fẹ́ bring èèyàn down báyìí orí Facebook ẹ̀ ń bọ̀ lórí social media nìyẹn tẹ bá fẹ́ bring your down by. ẹ̀ ń bọ̀ lórí social media nìyẹn kí ni problem wa kí ni kí ni kan tá à ń gbé tá à ń gbé gangan kí ni wàhálà wa. ìwọ tó bọ́lá àwọn tí ò bá mọ story ẹ èmi mọ̀ yín dáadáa àjọ wa ń South Africa ni àjọ wa ń Dubai ni so mo mọ̀ yín dáadáa. gbogbo kan tá a bá dẹ̀ ń ṣe yìí ẹ má jẹ́ ká máa ẹ jẹ́ ká máa rántí pé àwọn kan wà tó mọ story wa irú èmi sì tó bá fẹ́ mọ story mi kọ́ lọ bèrè mí nù di òru olúkálukú ló ní past ti tiẹ̀ I'm fine sir. ẹ̀rẹ̀ mi ọ̀rẹ́ mi kásán olùkálukú ló ní pásítì títí ẹ̀ tó bá fẹ́ mọ sítórì mi tó bá sì dádùúgbò mi tó dénú akálà wọn á sì béèrè sítórì mi àwọn èèyàn á sì sọ sórí pa ọmọ yìí bóyá rí ni bóyá rí ni bóyá rí ni bóyá rí ni ìwọ tó bọ́ lọ́wọ́ wá sórí Facebook láti bí ìjẹta òun náà àwọn kan náà àjálẹ̀ àwọn kan ní kinní kan ṣó ti wà frustrate ni. ṣó ti wà frustrate ni sórí ẹ̀ ti yìí ni onímọ̀ àlàyé kan náà jalè Wasiu Ayinde náà jalè kíní kan náà jalè ìgbà kan náà jalè ó tún sọ títí títí ó tún sọ̀rọ̀ aláàfin Ọ̀yọ́ ó sọ títí títí ó sọ̀rọ̀ ọba onífẹ̀ ó sọ Takiolú ṣosí mádì ni ṣosí mádì ni ẹ jẹ́ ìran yín ló ti díẹ̀ nu sítórì yìí àti Bọ́lá ẹ jẹ́ ìran yín lé sí díẹ̀ nu sítórì yìí bóyá ẹ̀ mọ́ màláìka tẹ̀yìn sọ pé ó nájàlẹ̀ lẹ́ni ó ṣe gbóṣàwó ojú mi ní ẹ̀túta eh, oyè eh, ọdún wo níná tẹ́gbẹ́ màláìka wá sí Dubai ojú mi nì tẹ́ni kí màláìka wá lọ sùn sínú rúùmù yìí tó náà wò lè sùn pọ̀dọ̀ jàlábí àṣìṣ lòun máa sùn sí ọ̀rọ̀ tí mò ń sojú àwọn jàlábí àṣìṣ lòun máa sùn sí òun ò lè òun ò lè sùn tì yín tó ẹ fẹ́ kí màláìka dé oyin ṣé ìnójú tì ni àwọn olú ọmọ tẹ́ ń bàjẹ́ lé ni ó ní ìyẹ̀gbà tí màá fi ń lọ sí ṣòtó ẹ pé ọwọ́ olú ọmọ lẹ máa gbà lẹ máa gbowó olú ọmọ lẹ máa gbá owó olú ọmọ ẹ máa náwó bí ọkùnrin ẹ máa gbá owó olú ọmọ gbogbo àti náà yàmù doyin lóṣòdì ṣé ẹ mọ̀ pé àwọn olú ọmọ náà jalè ń gbà yẹn ni ẹ máa fowó ro kódo nì àti bọ́lá iṣẹ́ ọwọ́ tí yín náà mọ̀ kò sí kan tí o bá fi èrú kó kò lè tò tí o bá fi èrú kó nǹkan jọ kò lè tò so tó láyé yín ti wá bàjẹ́ ti wà frustrate ṣé ìnìkan lè máa kọjá èmi gan Jámánì tí mo wà yìí mo já dúró nílé àdúró ni mo wà àdúró ló fún mi níwèé àdúró ló fún mi níwèé kí ni problem yín ẹ wá wá sórí social media bẹ̀rẹ̀ sí ní rọ̀nà ẹnu yẹn ẹ rọ̀nà ẹnu lọ sókè ẹ rọ̀nà ẹnu lọ sísàlẹ̀ ẹ àrí kókò kan tẹ̀ sọ ṣẹ́ ti mad ni ṣẹ́ ti wà frustrated ni ṣẹ́ ti wà frustrated ni kí ni problem yín gangan tẹ wá sọ social media di léèbù nítorí wọn ọ̀gbọ́n yín mọ́ sí wọn rí yín mọ́ wàásù òyìnbó tẹ̀yìn sọ pé ó fẹ́ doyin yìí ní ní ọ̀dọ̀ sinepela ní kílọ̀sì Auto Bola àwọ̀ ìsídèlè màá ló fi ń kíyìn bẹ́ẹ̀ ń fi ọwọ́ lu ojú òbòrè bẹ́ẹ̀ ṣe fọwọ́ lu ojú òbòrè kí wàá ní problem yóò ṣe wá jẹ́ ìsinlẹ̀ sọ pé àwọn kan fẹ́ pa yín àwọn kan nájàlẹ̀ ẹ ọkọ ní wàásù àyìndé nájàlẹ̀ kọ́ lọ síbẹ̀ ẹ̀ kọ̀ǹfàǹgbà tó yẹ sún ni ẹ ẹ̀ rí lìmọ̀ ọ̀bọ̀ tí tọ́ba débẹ̀ ṣẹ́ ti ya wèrè ni àti Bọ́lá ṣé ń ṣe èrè ni ìyẹn sábọ̀dù tó wá jókòó jẹ́jẹ́ ara wọn wá ń pè é omi ìyẹn sábọ̀dù máa ń dá sí dẹ́sí àwọn dẹ́sí ọ̀rọ̀ báyìí ṣé omi ìyẹn sábọ̀dù máa ń dá sí àwọn dẹ́sí ọ̀rọ̀ báyìí láéláé aláṣàbí ò dá sáwọn ọ̀rọ̀ báyìí nípa bí kẹjàgà bá onáà máa pè yín padà kò pè yín ìgbà tó rí pé àwọn ọ̀rọ̀ tẹ̀ ń sọ wà fọ́ sóèsì ẹ̀ nọ́pọ̀ lórí yìí sì dàrú. èmi ò sọmọ ṣòdí o torí ẹ sọ pé ẹ mọ̀ pé àwọn olú ọmọ máa ń rán yàn kan wá síta fún yín mi ò sọmọ ṣòdí ọmọ bíbí mu ṣi ni mí number one Ajibọrẹ street lọ́bí mi sí nínú ìdí òrò nínú ojúwòye lẹ́gbẹ̀ẹ́ onítọ̀bọ̀ hospital ilé bàbá mi nìyẹn kí wàá ní problem yín ẹ wá ń ṣorí burúkú lórí social media wọ́n sóyìndé yìí ní kí lọ́sì lórí ọ̀dọ̀ ṣínà pẹ̀lá ọ̀tọ̀bọ́lá àwọ̀ ìsídélé bẹ́ẹ̀ ṣe fọwọ́ gba ojú òbòrè tẹ̀ ń ṣorí burúkú lọ́jọ́ náà lọ́hùn ṣé èèyàn mọ̀ pé wọ́n sóyìndé náà jalè ń gbà yẹn ẹ̀ náà wọ́n efele náà jalè àwọn Auto-Bola oko ló máa fowó oko ló máa fowó do o máa fowó dóko ni o máa fowó ra oko do ní àwọn tí ò bá mú ẹnu wọn mú ẹ àjọ wa south ni ní ayé gbàtà wa south kọ́lọ̀ bèrè ní town ní Cape Town kọ́lọ̀ bèrè ní Pretoria lọ́dọ̀ àti àdìsá ìyálájẹ ìyálájẹ town kọ́lọ̀ bèrè sórí yín lọ́wọ́ wọn dáadáa. kọ́lọ̀ bèrè kọ́lọ̀ bèrè yín bèrè kọ́lọ̀ wọn dáadáa ẹ gbádùn náà ìkọ̀kan ìkọ̀kan ṣe yín ẹ̀ wá òkè àwọn ọmọ yahoo ló máa ń doyín gbà yẹn nígbà yẹn àwọn apáàsì àwọn ló máa ń doyín tó bá doyín tó tẹ bá pọ̀ ti gbowó ẹ̀ sí lọ́ọ́ múṣẹ́ wọn lẹ́fà àwọn immigration police ìkọ́ tẹ̀ ń ṣe nìyẹn náà àsìkò àwọn tó bá mọ sítórì yín ni kínní ẹ̀yin wọ́n sọ pé màláìka fẹ́ ṣe kínní kan màláìka fẹ́ ṣe gbá kan ẹni ọlọ́run ni màláìka tí ó sì yọ kankan tó lè gbèṣubú kò ń ṣerú yín ojú tèmi ni lọ́jọ́ náà lọ́hùn tí ẹgbẹ́ màláìka wá sí Dubai àjọ lọ gbé aláàjì ní airport níjọ́ náà lọ́hùn ni tẹ́lẹ̀sì gbòtẹ́ẹ̀lẹ̀ fún tí ẹni láíláí ọ̀dọ̀ jàlábí àṣìṣì ló máa ṣùgbọ́n ọjọ́ sùn sínú yàrá jàlábí àṣìṣì ni bóyá jẹ́ yàrá kan tó nítorí máa yàn ò fẹ́ kẹ́ dé sí orúkọ òun náà ni ó mọ bẹ́ẹ̀ máa ń ṣorí burúkú kiri ẹ wá wá ẹ sì náwó tó ẹ ń ṣi èrè ẹ̀yin mọ̀ pé iná kan lé ọmọ alẹ́ yín lé ọkọ lẹ wá lẹ stage lẹ fọwọ́ gbá òbò ẹ fọwọ́ gba ọ̀bù ẹ wá pè é sábọ̀dù ẹ ń pe àbíkẹ́ jagaban ṣàrò báwọn yẹn máa dá sọ̀rọ̀ sí ọ̀rọ̀ ọ̀rọ̀ eléyìí kò ní mínì ọ̀rọ̀ tí ò kò make sense ọ̀rọ̀ tí ò nà pọlọ ni ṣàrò bá máa dá sí ni àwùjọ ẹni búkì sọ̀sẹ̀ sí ó wá tọrọ owó lọ́wọ́ ti yín ó wá ṣe kíní ó kó lè má fowó máa play voice note búkì sọ̀sẹ̀ sọ̀hún náà jáde fún yín sìn. based on Bukky Success mo fẹ́ play fún yín yìí o ẹni Bukky Success ń wá sílé títí yín ó ń tọrọ owó lọ́wọ́ yín pé òun fẹ́ gbalé òun fẹ́ ṣe kinní kan. ẹlákọ̀ọ́kẹ́ àfà ṣọwà ó dàbí ayé Auto Bola ẹ fẹ́ bàjẹ́ orí láìfún ọ tó bá ti wà lórí láìfún ọ lọ́la wàá sọ pé ó pè mí ní pé mo sọ pé five thousand lówó tán fún mi rà àti tẹlifíṣàn o tv lọ fún mi rírà àti five thousand ọkùnrin ló máa ń fún lówó gidi tó fún mi lówó gidi àbọ̀lọ́fẹ́ bá tiwọn jẹ́ ni àwọn náà ò ní fi fún wọn ní kílé tó parọ́ mọ́ mi tọ́lá tó pọ̀ gbàṣẹ lọ́wọ́ wẹ̀ mí mọ́wọ́ ó dà kọ́ lọ́ọ́ fẹ́ bá tiwọn jẹ́ ṣá kí ètèmi àti wọn five thousand owó tó fún mi láti tv ó dẹ̀ ní fi ké gbé káàbù ni mo fẹ́ tíráàbù jẹ́ ìbọn nígbà fún mi lówó pé kò mo fẹ́ mi kówó tíkẹ́ẹ̀tì wọn fún mi ó discharge mi ni excuse me àwọn tó lè fún lówó ló ń fún lówó ìyá ọkùnrin ló máa kówó ẹ̀fù ó dẹ̀ pé burúkú ni wọ́n. Bukky Success lẹgbọ́n tó sọ̀rọ̀ tán yẹn o ìwọ ní Success ń wá sílé títí ẹ ó wá ń tọrọ owó òun fẹ́ gbalé òun fẹ́ ṣe gbá Auto Bola iná ọkùnrin máa ń náwó fún bẹ́ẹ̀ wà lójú stéèjì ní gbé bẹ́ẹ̀lì owó dání tí a máa ná Auto Bola wọ ìsídèrè sínú yín máa dùn mọ̀lẹ́kà náà wọn lè dóyin ni mẹ́rin ẹ wá wá síta ẹ wá ń bá àwọn èèyàn jẹ́ ẹ ń sọgbá ẹ ní lọ́lá làwó lọ́lá làwó is not a good person ṣé ti wà ẹ ṣé ti yá wèrè ni ṣé ń ṣi èrè ní àsìbọ́lá ṣé ti gbà pé àwọn kan wà tọmọ sítórì yìí ni ẹnu ọlẹ́yìn ilé ọkọ̀ ọkọ̀ ṣé iná kan South Africa jọ gbé sáǹsì ni ṣé iná kan South Africa sí Bọ́lá ṣé ní ọkọ̀ South Africa ẹ̀ ní ọkọ̀ ẹ̀ ní ọkọ̀ àwọn tó bá mọ ilẹ̀ ẹ̀kọ́ wo lẹ ní ẹ̀ ní ọkọ̀ nígbàtẹ̀wà South Africa ẹ̀ ní ọkọ̀ ẹ̀ ní ọkọ ẹ wá wá síta ẹ wá wá síta ẹ ń sọ̀rọ̀ òṣì ẹ ní pé ẹ̀yin kinní kan ẹ̀yin gbà kan kí ni ta ni kí lẹ já mọ́ gọ̀ǹgọ̀ àti bọ́lá kí lè ń live life báyìí tẹ́ bá sì wà frustrate tí ò sí kankan lọ́wọ́ yín mọ́ ẹ lọ jókòó jẹ́ náà kò ń ṣe problem kò ń ṣe problem ọlọ́run ti bíbẹ̀ ìṣe máa náwó ẹlẹ́yìn gbé máa ruwa kiri ẹjọ́ máa bínú gbà tẹ́yìn gbé bèlè owó kiri tẹ́ máa ń dandan kọ́ máa kì í mọ́ lu ọmọ kọ́ máa kì í mọ́ kì í ní iṣẹ́ ìmọ̀pọ́nájà lẹ́ngbà yẹn ṣé ẹ mọ̀ pọ́nà jà lẹ́ ń gbà ẹ̀ ń wá wá sí owó orí social media wá ń ṣòṣì ẹ̀ ń ṣòṣì ẹ̀ ń ṣe bí kinní ẹ̀ ń gbé ṣò jáde sí ẹni ẹ̀ta ló pa bisikọ́ so tó lórí ìsìn wọlé ìsìn ẹ fẹ́ ní star ẹ fẹ́ ní star bọ́ ẹ fẹ́mù náà ẹ fẹ́mù gbá táwọn olórin kìyìn náà ẹ fẹ́mù gbá táwọn olórin kìyìn náà báwo lẹ wá ṣe láìfì yín bẹ́ẹ̀ yàn sí Bọ́lá Auto Bọ́lá kí lè ṣe gbé sí ayé ẹ̀ bẹ́ẹ̀ yẹn wọ́n wá sọ̀rọ̀ pé èèyàn kan wẹ̀ mímọ́ kíní kan gbá kan àwo kan ọ̀rọ̀ tó ń sọ àwọn tó ń lísì sí ẹ̀gàn ọ̀rọ̀ tó ń sọ ò make sense orí kan sí Esabod ṣe fún ẹ lánàá náà nípa àwọn àwọn sáré dá sọ̀rọ̀ bẹ́ẹ̀ yẹn ni pé àwọn wà àwọn wà lórí show for better something àwọn máa kọ́ lọ gbogbo àwọn oníkọ́bẹ̀ treat case o tún sọ ń sìn pé ẹ ìwò òun ẹ̀rọ kan ṣe kọ́bẹ̀ treat case torí Esabod ti ṣọ̀nà lánàá ìwọ gan lè ṣe fúnra ẹ ìgbà tó mọ pé o lè ṣe fúnra ẹ kí nìkan tó lọ tó pè Esabod fún oní pàṣẹ àwọn wàṣọ àìdè lọ́nà ògo pàṣẹ nǹkan tí pàṣẹ ti gbé ṣe ṣe ò lè gbé ṣe ni owó fame ló ná o ní investment kankan o ní investment kankan kò sí kankan tó ní o ní investment kankan kí ni problem ẹ kí ni problem ẹ wáyé gbèsè orí burúkú wo ló ń live ìwọ obìnrin obìnrin wàá bọ́ sórí stage wàá máa náwó bí ọkùnrin wàá máa ṣe ṣó sì gbàgbé pé irú ọjọ́ èní wà ní Bọ́lá Bọ́lá Fọláṣadé ṣó sì gbàgbé pé irú ọjọ́ wà wo èmi ó ṣàwọn tó sọ pé ẹ sọmọ páwọn olú ọmọ máa fúnyàn kan lówó kó wá dìde fún ẹ olú ọmọ ò fẹ́ mi lówó mi ìdẹ́nṣọ́ mo ṣòdì ìyàn kò fún mi lóbọ̀ sí nǹkan tó ń ṣe ó kàn ń tẹ̀sí mi pé ṣó ń ṣi èrè ni ṣó ti gbàgbé pé àwọn kan wà. ìwọ náà máa wò ó náà ti wẹ̀ mímọ́ ọ́n dé ti wà sún àyìndé ìyẹn mọ́ mi àwọn búkì sọ̀sẹ̀ tó náà ń wà sún àyìndé kí lẹ́jọ́ ti tiẹ̀ kí ni ti tiẹ̀ wọ́n bá dé sí èèyàn ó ní ẹ oṣù ọ̀pẹ ẹ àjàlẹ̀ wà lè wà sọ àyèrègbà tó yọ tún ní oṣù ọmọ pé bọ̀sọ̀ arákan sọ fún ẹni ní pé ẹ ọmọ pàjàlẹ̀ wà ń bẹ̀ wọ́n lọ́ máa kó ara o ṣé wọ́n dá social media lẹ̀ pé ká máa fi batira wa jẹ́ ni àwọn òyìnbó tó dá social media lẹ̀ wọ́n wọ́n ṣe social media pé ká máa fi batira wa jẹ́ kí lè sọ wá sọ̀rọ̀ láì tó wá ń ṣorí burúkú tó kàn ń rọ̀nà ẹnu ẹ̀ tó ṣòṣì tó ṣorí burúkú kí ni problem ẹ̀ kí ni problem ẹ̀ ó náwọn efele efele criminal ni wọn gbogbo àwọn pípù yìí lọ sí bá èṣù mẹ́ gbogbo wọn lọ sí dú ẹ rí gbà tó ń dú ẹ ṣé o mọ̀ pé o mọ̀ pé criminal ni wọ́n gbà yẹn ni ọ̀tọ̀bọ́ ló máa ń fowó ro kódò ni ó máa ń fọwọ́ gbogbo dòdò àwọn tí wọ́n mọ sítórì yẹn kọ́ lọ sí town kọ́ lọ sí town kọ́ lọ sọ́dọ̀ àwọn àdìsá ìyálàjẹ ọ máa sọ sítórì yẹn àwájọ wà south ni mo mú ẹ dáadáa àjọ wà Dubai ni torí màláìka sí wa gbókú ẹsẹ̀ ó òun ò lè du ẹ torí oríṣiríṣi àwọn èèyàn ló ti du ẹ òun òun máa ń ṣèrànà ó níbi tóun ṣèrànà òun sì kò ṣe bí wíwọ̀ du ẹ òwa ìgbà yẹn ló ṣẹ̀wá rántí sí lásọdún yẹn ló ṣẹ̀wá rántí pé torí òòró kò màláìka dò ó kí ni problem ẹ kí ni problem irú ìgbésí ayé orí burúkú wo ló ń live jẹ́ kí èmi sọ̀rọ̀ kan fún ẹ màláìka tó ń wò yẹn náà tọ́lọ́run dání kò ń ṣe irú ìwọ̀ yìí ló máa bring it down not you kò sẹ̀ ní ẹ ṣẹ̀ṣẹ̀ máa dá ẹ lóhùn ṣá àwa tá máa dá ẹ lóhùn náà láti dá ẹ lóhùn kò ní dá ẹ lóhùn torí kò mọ̀ ẹ́ rí bẹ́ẹ̀ ni ó sì wà frustrated ó sì wà frustrated ẹ̀gbọ́n mi kébì àkùjọ wà á Dubai náà ní kébì hello no no no no orí Facebook ẹ eh, eh, Fàyídọ̀ ní Facebook lórí fóònù ẹ̀ kejì. ilé ẹ̀rí kìíní wà play ṣú ẹ̀ kó máa fi dá lóhùn ó ń ṣe ṣé ó kàn dárúkọ oríṣiríṣi ó láìdí kan bímọ fún àti wẹ̀mí mọ́tọ̀tẹ̀ àwọn ọmọ kan wà nínú wọn tó ọmọ àyèdè nǹkan nǹkan a ní play ṣú ẹ̀ play ṣú ẹ̀ kó máa fi dá lóhùn. ok ok jẹun. àti wọn ò bá dé kí fóònù kìíní play ẹ̀. ok jẹun. ó ń ṣe ẹ̀ ń gbọ́ àti wẹ̀mí mọ́ bímọ fáwọn wàsíù àyìndé ẹjọ́ má bínú iṣẹ́ ni ọlá sọ́sẹ̀sì lọ́mọ wàsíù àyìndé nàbẹ́wò lọ́mọ wàsíù àyìndé nu wọn anáyé yìí sì bàjẹ́ àǹsí bọ́lá ọmọ tẹ́yìn lọ adopt sẹ́yìn lẹ́bi ṣọlá tẹ́lọ adopt tẹ́lọ adopt thirty three years old ni ṣọlá tẹ́lọ adopt sẹ́yìn lẹ́bi go to play store for me okay. fast sẹ́yìn lẹ́bi ẹ wá ń lìfù gbé sí orí burúkú ẹ náwó tán ẹ sì náwó tán ẹ wá sọ ayé yín di rádaràda ẹ wá sọ ayé yín di rádaràda. why. because yeah, I, the two um, it's just WhatsApp and then you can move then I, then I no you see no go I no go. uh Uh-uh. Uh-uh. um, the other phone tí photo wa do I wá fún mi. so ẹ wá wá sórí facebook ẹ wá ń sórí burúkú ẹni ọ̀kan ẹni kinní kan ṣọ́ọ̀gbẹ́ facebook yìí lẹ́pẹ́ ká máa fi bring ara wa down ni wọn ò gbé lẹ́pẹ́ ká máa fi bring ara wa down na kí lè tẹ̀ ń ṣe bẹ́ẹ̀ you have to be fast i need the phone You fẹ́ play show lórí burúkú yẹn. àti bọ́lá ayé yín sì bàjẹ́ ayé yín sì bàjẹ́ lọ́jọ́ kó ẹ lọ jókòó yín o ṣe máa ráìsì wọ́n lọ́wọ́n bá yanu wọ́n lọ jẹ́ ká lẹ́mí sọ mí dòwúrọ̀ lálẹ́ yín ò dá ẹ sì ń ò dá ẹ kàn sáré wait for the main time ayé yín wá sáré bàjẹ́ ẹ wá sí wà frustrated ẹ wá wá sórí social media wá ń sún ọ̀rọ̀ tẹ́ ń sọ ònórí kò ní irú ẹ̀kan ẹ̀kan ẹ̀kan ṣe bẹ́ẹ̀ pẹ̀ sí yàwèrè ẹ sì yàwèrè jẹ àwọn ọmọlọ́mọ ẹ̀yin gbọ́wọ́ yín ò mọ̀ àtibọ́lá ẹwọ yín ò mọ̀ bẹ́ẹ̀ fòbò pa àwọn ọmọlọ́mọ South Africa Deji kudos ẹ̀yin lẹ fòbò pa náà ṣẹ́yìn kọ́lẹ̀ fòbò pa ni ẹ̀yin lọ́mọ ẹ̀ dó títí títí títí títí ọjọ́ tó máa gbowó báyìí ẹ̀yin lẹ bá àwọn ọlọ́pàá South Africa plan ẹ̀yin lẹ bá àwọn ọlọ́pàá South Africa plan. chájà dà mú chájà yẹn wá sí ibà ẹ̀fọ́ ẹ̀yin lẹ bá àwọn ẹ̀yin lẹ bá àwọn ọlọ́pàá South Africa plan tó fi padà pọ̀ ọmọ yẹn náà ẹ jọ ṣé gbowó tẹ̀yìn wa kò jọ ń gbà yẹn wá rò bí o máa pẹ́ lọ́wọ́ yìí kò lè pẹ́ lọ́wọ́ yìí náà kò lè pẹ́ lọ́wọ́ yín ẹ̀ ń ṣòṣì ẹ̀ ń ṣorí burúkú kí lẹ́yìn kan fi kówó yín jọ ìjọba ni níbo níbi tẹ́sí ìta mọ́tò níbo níbi tẹ́sí ìta mọ́tò tó ń pè ní ọ̀tọ̀bọ́lá ẹ sọ ẹ dárúkọ kọ́ńpìlì yín ẹ sọ kọ́ńpìlì yín àwọn tó bá mọ̀ yín èmi mo mọ̀ yín dáadáa sí bọ́lá àti bọ́lá mo mọ̀ yín dáadáa náà eh, síbi báyìí kò sí nǹkan tó kọ́ mi mi wá fún yín rí mi bọ̀ sí mo kàn sí máa pé bọ́bẹ́ kan ṣe ń sọ̀rọ̀ láti jẹ̀ta mo kàn wọ́n pé ṣáàtì ìgbàgbé páwọn kan wà tọ̀mọ̀ sítórì wọn ni ṣe ìgbàgbé páwọn kan wà tọ̀mọ̀ sítórì yín tọ́mọ everything about yín ni ṣe sì gbàgbé ni ṣe ìgbàgbé páwọn kan wà tọ̀mọ̀ sítórì yín ni ilé Zaria nígbà tí o sì ọ̀kan lọ́wọ́ yín mọ́ náà ní ilé Zaria tẹ̀sùn sí títí títí títí ẹni ọlá sọ́sẹ̀sì tẹ̀yìn wá sórí Facebook tẹ̀ ń búlẹ̀ ni ìtòrí sí ìmàlẹ́ ẹni ọlá sọ́sẹ̀sì máa ṣe na àmì túraká tó ṣe gélé sí tó náà ń sọ̀rọ̀ sí yẹn ni à ìtọ́rí ìsinyìí ni lọ́jọ́ náà lọ́hùn náà ó ní iye ọdún tẹ́ fi sun lé Zaria náà ó ní iye ọdún tẹ́ fi sun bẹ̀ tẹ́bí tẹ́ bá dé bàbẹ̀ lẹ́ ń dé sí ẹ jọ ṣé ẹ mọ̀ pé àwọn pípù yóò ń ṣe yàn ẹ mọ̀ pé assassin ni wọ́n tẹ́lẹ̀ ẹ mọ̀ pé criminal ni wọ́n ni ṣé ẹ mọ̀ ní àtibọ́lá kò ní dá fún yín kò ní dá fáwọn ẹbí yín ẹ wọ́n ní sìn ẹ̀yìn sì gba Jésù gbà tí ò sìn ọ̀kan Jésù olórí pípù wo ló gbà ó tó bọ́lá Jésù wo ló gbà gbogbo àwọn ọmọ ọlọ́mọ tó ti fòbò wọn lọ sọ́run South Africa àwọn ọmọlọmọ tó ti tó ti fòbò wọ́n lọ South Africa ń gbà yẹn olórí burúkú ara sí yín gan mo gbọ́dọ̀ wá south ẹ̀yin kò sì gbọ́dọ̀ lọ́wọ́ mi owó mi wà lọ́wọ́ yín dọ̀là tẹ́ fún mi tẹ́ fún mi ẹ wá wá sórí social media ẹ ń sọ rọ́bìṣì ẹ ń sọ pé ẹ kíní kan èèyàn kan ẹ tún sọ̀rọ̀ Buhari ẹjọ́ ṣòṣèlú olóṣèlú lẹ́yìn ni olórí burúkú ara yín Auto Bola Awọ ìsídè láwọ yóò wà lẹ́mọ ẹ wá ń ṣòṣì àwọn yìí sì dẹ̀ mo kọ́ rí fọ́tò yìí mo nínú kò ṣàtìbọ́lá lélẹ̀ mo tún lọ kílìkì ẹ̀dá nípa àwọn náà ni ọjọ́ yìí sì dá lórí burúkú sì bá yín ẹ wá sọ òṣìṣẹ́ sọ́mi ẹ̀ wá fẹ́ fẹnu bring àwọn èèyàn dáhùn sẹ́yìn ni ẹ̀yin lẹ dá wọn ni ẹ̀nà ẹ gbà Jésù ẹ gbà Jésù ọmọ ọkọ yìí tẹfòbò pa South Africa ń bolówàdé ni ẹ̀ náà wọn Zaria lọ fòbò pa sáwọn Zaria lọ sàùsì lọ́ba yín pa ni. bẹ́ẹ̀ ni mo mọ̀ ọ́ dáadáa alájà àjòkòtàdé mo mà sí bọ́lá dáadáa mo mọ̀ dáadáa rọ́bìṣì ló wá ń ṣe lórí social media ó kàn ń ṣe burúkú ni àjọ wa ń Dubai àjọ wa South Africa ni I know her very well I know her very well. I know her very well kí ni kí ni problem tó wá ní ilé ayé la sí ń bá náà ṣé wọn nìkan ló máa ń kọ́ ẹ ó ṣe má dúpẹ́ pẹ̀lú gbogbo òṣìṣẹ́ náà ọlọ́run sì padà ọlọ́run sì padà fi Canada bù ẹ́ láṣìírí ó wá wà ní àdúgbò Canada ó sì padà fún ẹ ládùúgbò Canada ó sì wọ pé a ò ní nǹkan tó fẹ́ ṣe Nàìjíríà mo wá wò pé kó wá sóbi sí abẹ́rẹ́ kó máa fẹnu bí ìgbà àwọn èèyàn dáhùn fún kí ni tó ti wá pé àwọn kan wà tọmọ sítórì ẹ ni àwọn kan sì wọ́n fẹ́ wọ lòun fòwò pa wọn o ò dẹ̀ fẹsẹ̀ sí ẹ rí nígbà láyè sàwùsì àwọn ọmọ yìí kéèké tó ń ṣe ń gbowó tó ń ṣe tó ń ṣe àwọn ló máa ń dó ní South Africa tó bá sì gbowó báyìí wá sí lọ sẹ́ẹ̀dì àwọn wà lọ sẹ́ẹ̀dì àwọn ọlọ́pàá sí wọn àbí kò sẹ́ẹ̀dì àwọn ìta wá sí pa wá sí wéṣì àwọn ọmọlọmọdé àmì ṣó ti gbàgbé pé ọjọ́ kan wá sí ìkọ́ tó ń bíyàn máa bí ẹni jọ kí lọ fowó náà kò jọ ṣe bó mo wá sí nàìjíríà náà ni ṣe bó wá sí nàìjíríà náà ni wà wá sí nàìjíríà wà wá kó àwọn ọmọlọmọ wà wá kó wọn jọ wà wá kó àwọn ọmọlọmọ wà kó wọn jọ wọ́n tẹ̀lé ẹ kiri olórí burúkú aláyé ẹ lo imí mú sọ̀rọ̀. èwo lórí burúkú ẹ ti ẹ ní tìjú ẹ ní tìjú ẹ ní rònú ó ní ọdún tẹ fi ń ṣe gborí burúkú yín yìí náà ẹ wá wá social media ẹníyàn kan ṣe gbá kan èèyàn kan ṣàwo kan èèyàn kan nájàlẹ̀ Wasiu Ayinde ẹ jọ ẹ lọ ẹ lọ lísìn sí ṣù ẹ ó ní mọ̀lẹ́ka mú ẹ lọ sí ọ̀rá ní Kwara níbi tó náà jalè sí ọ fún ẹ ní kọ̀ọ̀kan kó lọ́ọ́ fi wẹ̀ ẹ̀ ń de àmọ́ ibi tó ti fi kọ̀ọ̀kan wẹ̀ báwo ló yẹ bọ́ta bẹ àmọ́ báwo ló ṣe bọ́ta bẹ àmọ́ kí ló ṣe é bẹ àmọ́ tó bá ti wá bá frustrated sórí social media lọ́wọ́ ni kó wá máa kó tí wá máa bẹ̀rẹ̀ sí ní ṣòṣì aláàfin Ọ̀yọ́ wọn fẹ́ lo Lizzy Anjorin fún wọn fẹ́ fi mú wọn fẹ́ kí ni tìtìtì ẹ pẹ̀lú gbogbo yẹn kí ló kún ẹ kí ni okun ẹ kí ni ti tiẹ̀ o wá pé o wá pé o wá o wá o wá pè yẹn sábọ̀dì bí mo yẹ wà ìsàlẹ̀ tó ṣà ní mímọ́ ò kí n ṣe kò sí kan tó kọ́ mi pẹ̀lú tìtẹ̀yàn but mo mọ̀ pé àwọn yáyàn ò ní ever dá sí àwọn nǹkan bẹ́ẹ̀ ó gbé sìtọ̀ fún ẹ lánàá ó gbé sìtọ̀ fún ẹ lánàá torí ọ̀rọ̀ tó ń sọ ó ní wọ́n yẹ ìgò pé Àjíbíkẹ́ Jagaba ní pé o sọ̀rọ̀ wà sún àyìn òun sunkún sọ̀rọ̀ wà sún Àyìndé fún ó ní kíníkan Àbíkẹ́ Jagaba náà máa pè é láti bí ọdún kan ẹ kò pè é padà kíníkan jọ́ sọ̀rọ̀ tó ń sọ yìí lọ́màdé lóhùn fún ọ̀rọ̀ tó ń sọ tí ò nórí kò nórí kò nírù kò ní mínì kò nórí kò nírù kò ní mínì kò nórí kò nírù kí ni problem ẹ kí ni problem ẹ o ò ní live now o ò ní live nísìnyí ló wà ní o gba Jésù Jésù wo ló ń gbà Bọ́lá Jésù wo ló ń gbà mo lè play fídíò mo lè play fídíò ẹ lórí curious lọ́jọ́ náà lọ́hùn nàbó egbé bèlì dání ní gown black náà ló wọ̀ tí Wasiu Ayinde sọpọ̀ tó bọ́lá wọ̀ sídèlè tó ń gun àyà báyìí ọyàn olórí burúkú yín pàǹdọ̀rọ̀ tẹ́ pé tẹ́ bá dálẹ̀ báyìí yàn á fẹ́ lè sàlátì bí báyìí dé Ṣàngó pàǹdọ̀rọ̀ tẹ́ gbé sáyà ọyàn olórí burúkú tẹ́ fi ń pa àwọn ọmọlọmọ sáùsì ọlẹ́yìn kò South Africa nínà sẹ́mọ̀pọ̀ lẹ́yìn kò ọ́ ẹtúndé sọ́sọ́dì okó lẹ máa ń fowó dò náà ẹ ń fowó dòkó ni kí ló yẹ tó wá jẹ́ pé táwọn ẹlẹ́ni lẹ wá ń rí sọ ẹ wá sórí sísà mi dẹ̀ ṣáà ń pàtẹ́wọ́ ẹ̀ rán ẹ̀nu yín ẹ̀ rán ẹ̀nu yín ẹ̀rán ẹ̀nu story ti tèmi ò jìn ẹ lọ sí mu ṣe ẹ lọ gbọ́ story ti tèmi ń bẹ̀ bọ̀tẹ́ sì gbà pé àwọn kan wà tọmọ story yín àwọn ẹlòmíà wá sórí sísà mi dẹ̀ wọ́n á máa bravo wọ́n á máa ṣe gbàṣẹ́ sì gbà pé àwọn kan wà tọmọ story yín àwọn kan wà táwa dàgbà sí lórí tẹ́ padàgbà sí wọn lọ́wọ́ ní tẹ́ pé wọn ò ní díjú kó tó san gbò tán wa gbogbo ayé ṣe é kiri wá ṣe gbogbo wọn á sọ wọn á sọ gbogbo ẹ̀ ẹ ní live àti bọ́lá so ẹ ní ìdásí máa ẹ ní ẹ ní ìdásí wá sórí social media kẹ máa máa kẹ máa máa máa pàtẹ́wọ́ kẹ máa ṣẹnu ibo èwù yín kẹ máa sọ pé àwọn kinní kan àwọn gbà àwọn okun ẹ̀yin sì wọ́n pé àwọn olóòmọ máa fi hàn olóòmọ òfin mi kọ́ bọ̀ omi ìdẹ́nsọ́ mo ṣòdì bọ̀sì kan tẹ̀ ń ṣe ó kàn ń rún mi nínú mo kàn ń wò pé ṣé àti ìtì gbàgbé live táwọn náà ti live sẹ́yìn ni tẹwọn wá sórí jésù tẹ́lẹ̀ ti gba jésù tẹ̀ ń ṣe ṣíkàlábà ṣíkìlóbó ṣíkìlóbó ẹ̀ ń ṣí èrè ni abẹ́yà wèrè ẹnà ẹ̀sìn gba jésù ẹ̀yìn ẹ̀wọ̀ ẹ̀ kó rí pé o ẹ jẹ́ kó rí yín pé gan ẹ̀yin níta nítorí sírísì bàjẹ́ ẹ̀ níta sì máa wá ẹni kúnra náà ẹ̀ níta sì máa wá sì máa fẹ́ ẹnu bring èèyàn down kó ẹ̀ ní ìdẹ̀ ẹ̀ ní ìdẹ̀ kí lẹ fẹ́ kí lẹ fẹ́ gbà ń bẹ̀ àwọn tẹ̀ ń dá ọkọ̀ ẹ̀ mọ̀gbà tó ti ń sọ́fà bọ̀ ni ẹ̀ mọ̀gbà tó ti ń sọ́fà bọ̀ náà káṣẹ̀ yọwọ́ àwọn pé bí a tó mo jẹ́ màláìka vans àbí torí kinní kan ká yọwọ́ ẹ̀ kúrò gbogbo àwọn artist dẹ̀ ń darúkọ nǹkan kí ló pẹ̀lú tìsín ẹrí liza ń jọrìn kínní kan ó ṣe gbá kan ó fi kínní kan wọn sí kínní kan ni ó ṣe kínní kan ni ó ṣe gbá kan ni kí ni problem orí burúkú ò lẹ̀ ń bá kiri tẹ́ẹ̀ríyàn bá yín sọ. ẹ ń ṣòṣì ẹ ń ṣòṣì àti bọ́lá ẹ ń ṣòṣì ẹ lọ forí yín pamọ́ ó ní ìyẹn gbàtẹ́ sí forí yín pamọ́ láti jọ ẹsẹ̀ anybody ẹ wá wò pé à ẹ ní sùúrù ṣé bí orúkọ mi ṣe máa lọ lélẹ̀ ẹ wá wò pé orí social media ní kẹsì máa máa bọ̀ ẹjọ gbogbo yìí tẹ wá fowó rà lọ́jọ́ náà lọ́hùn ẹ wá padà fi ẹ wá padà bá ogbù ẹ jẹ nǹkan tí yàn bá ṣiṣẹ́ fún ló ń pẹ́ lọ́wọ́ ẹ ní káwọn ọ̀rọ̀ yín ẹ ẹ ṣiṣẹ́ fún àṣìbọ́lá ẹ ṣiṣẹ́ fún náà. àwa náà sì wà frustrated ẹ sì wà tẹ́nibọ̀dì bá pè mí tẹ́nibọ̀dì bá pè mí màá plì ẹ̀ síta ẹ jọ síkírìtì tẹ fẹ́ sọ yẹn àṣírí kókó gbọ́ ẹ jẹ́ ká gbọ́ síkírìtì tẹ fẹ́ sọ ẹ ká gbọ́ sísè é mọ̀ pé àwọn kan wọn bá dẹ̀ sọ àgbé sítórì sí yín náà jáde wọ́n gbé sítórì yín sí yín náà jáde bẹ́ẹ̀ ń do immigration tẹ̀ ń do àwọn ọmọ yahoo tẹ̀ ń fòbò pa wọn South Africa wọ́n gbé ògùn ẹ̀ jáde fún yẹn ń ṣi èrè tẹ́ ẹ fòbò pa àwọn ọmọ ọlọ́mọ kiri wọ́n lé yín kúrò South nìmẹ́ ẹ̀sẹ̀ wàá dúpẹ́ lọ́wọ́ yín lẹ́dùpẹ́ bí òye sí ìyànkọ́ lọ́wọ́ yín mọ́tẹ́gbìtì ti tán ọlọ́run sì wá padà fi Canada bò yín láṣìírí ẹ̀ wá sí wà lọ́jọ́ kò yín jẹ́ ẹ wá wò pé à ẹ ẹ mà gbọ́ tó bọ́lá mọ̀ ẹ gbọ́ tó bọ́lá mọ̀ ẹ wá wò pé ẹ kẹ wá sọ social media kẹ máa máa bring àwọn èèyàn down ní next time kí ni problem yìí ẹ wọ wèrè nàbẹ́ ń ṣiyèrè